ẹ mo kí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Odùduwà pátápátá ní tilé toko pàápàá gbogbo àwọn ọmọ Yorùbá tá a wà nípínlẹ̀ Èkó mo kí wa òjíṣẹ́ Oòduà ni o mo wá jíṣẹ́ fún wa iṣẹ́ tó lágbára àwọn àgbàbọ̀ wọ́n ní fura lóògùn àgbà pánsá òfura pánsá jáná àjà òfura àjájìn bó tí ò bá fura wọn ló lè oko ẹ dákun sólè ò ti fẹ́ máa kó wa lẹ́kọ̀ọ́ nígbà tí ayálégbé ti fẹ́ máa di landlord kan táwa ò rí ṣe láwọn àbí kan wọn ò sì máa ṣe lórí ilẹ̀ tiwa àwọn Ìgbò wọn bà lù wọn jẹ́ a sì gbà wọn tọwọ́ tẹsẹ̀ wọn wá dé wọn wá dọkọ mọmọ nílé àwa náà wá bára wa dìtẹ̀ àjókòó ká ronú ara wa àti wá fẹ́ sọra wa di sọ ètò mógùn òbí tó ìtọrọ nítorí ẹ̀bẹ̀ ṣé ẹ gbàgbé pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bọ́rọ̀ lọ ní bó ṣe di gèrè Álímì rèé nígbà táfànjá fa Álímì bọ̀dí tó gbógun ti Awólẹ̀ ṣe é mọ̀ pé dòní Yorùbá ò tí ì bọ́ ń bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ sì ṣe bẹ̀là ń bá pínlẹ̀ Èkó lọ báyìí ọmọ Yorùbá ṣiṣẹ́ nípínlẹ̀ Èkó wọ́n tún pínlẹ̀ Èkó ṣe ìpínlẹ̀ Èkó wá dáa ìgbà tí ilẹ̀ ògbé àwọn Ìgbò níbi tí wọ́n wà wọ́n wá wá àgbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n wá dé wọ́n wá fẹ́ dọkọ̀ mọ́nimọ́ nílé ẹ̀jẹ̀ àbírà wa. ìgbà wọn bá wá dé tí wọn kó gbogbo owó ìpínlẹ̀ Èkó gbogbo ọ̀rọ̀ ìpínlẹ̀ èkó wọn ò kó lọ fi túlù wọn ṣe èyí tó kù wọn ò fi dalẹ̀ yorùbá rú ṣé ó dìgbà táwa náà bá lè jáde mọ́ lọ́jọ́ ajé ká tó mọ̀ yìí pé nǹkan rúgbó bọ̀ ẹ dákun ẹ̀yin yorùbá tẹ̀ ń dìtẹ̀ ẹ ti gbàgbé pé ọ̀tẹ̀ máa tẹ̀lú rì ni kí gan nìdí ọ̀tẹ̀ ṣé nígbà tí àwọn ẹ̀tọ́ ọmọ yín ẹ̀tọ́ àrọ́mọdọ́mọ yín àtẹ̀tọ́ ti yín fúnra yín sódìgbà tí gbogbo ẹ̀ bá bọ́ sọnù lọ́wọ́ yín kánsẹ́lọ̀ tó yẹ kọ́ ọmọ yín ṣe house of assembly tó yẹ kọ́ ọmọ yín lọ house of representative tó yẹ kọ́ ọmọ yorùbá lọ senate tó yẹ kọ́ ọmọ yorùbá lọ gómìnà tó yẹ kọ́ ọmọ yorùbá ó ṣe kọmíṣánná tó yẹ kọ́ ọmọ yorùbá ó ṣe àwọn iléeṣẹ́ ńláńlá tó yẹ kọ́ ọmọ bá yorùbá wà nígbà ẹ bá gbé ìpínlẹ̀ èkó lọ́mọ yíbò lọ́wọ́ ṣé gbogbo àǹfààní yẹn ti sọnù òkété wa wàá gbàgbé bòsí yóò wá dígbà alátẹ yóò wá káwọlé rí ẹ jẹ́ abára wa sọ̀rọ̀ sódìgbà àbálẹ jáde mọ́ lọ́jọ́ ajé tá a lè ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ má sì gbàgbé pé ẹni tó bá tẹ aṣọ ara ẹ̀ mọ́lẹ̀ tẹni ẹlẹ́ni yóò fàya ni torí ẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ rántí pé èmi ò rí eré tí ajá ń bẹ́kùn ṣe tí dúkìá onílé bá ti ń wọ àlejò lójú kó nílé ó tètè múra kó tètè mọ ọ̀nà tí ó gbà lé àlejò kúrò torí irú àlejò bẹ́ẹ̀ ó padà wàá gbẹ̀mí onílé ni dúkìá Yorùbá ó ti wọ àwọn ìgbò lójú nípínlẹ̀ Èkó ẹ rí i pé Yorùbá gbọ́dọ̀ ṣọ́ra torí ẹ̀ ló fi jẹ́ pé ìdìbò tá a ṣe yìí ní oṣù kẹta yìí lọ́jọ́ kọkànlá gbogbo Yorùbá pátápátá ẹ pera yín ẹ̀yin àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ pé àwọn gbogbo wọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ tó bá ṣeé ṣe ẹ fìgún lélẹ̀ fún wọn ìpè ẹni tó bá dalẹ̀ Yorùbá báyìí báyìí ni kò rí fún tó rà gbọ́dọ̀ ṣọ́ra. So kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá yorùbá ò fàálà sí ẹ̀ẹ́ agbàlejò akónimára ìkónimára yorùbá ti di ìkónimára dèdèrìn torí pé ti ń pa wá lára ṣé bẹ́ẹ̀ gbọ́ we don take Lagos na Ìbàdàn remain a ti gbà pínlẹ̀ Èkó Ìbàdàn ló kù ẹ ti ń gbọ́ lọ́jọ́ kọkànlá oṣù kẹta àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtonílé àtàlejò lọ́mọ yorùbá tó tó bòódì tó sì ní káàdì ìdìbò lọ́wọ́ ẹ jáde kí a mọ̀ pé yorùbá yìí ṣe dèdèrìn ònú kí a mọ̀ pé yorùbá ò gọ̀ a kàn nífẹ̀ẹ́ ni a sì lè nífẹ̀ẹ́ kó wá di wàhálà sí alọ́rùn gbogbo yín ẹ jáde ẹ dìbò yín fún sanwó-olu babájídé a gbọ́dọ̀ sọ èkó nù tẹ́kọ̀ bá ti bọ́ lọ́wọ́ yorùbá ògólẹ̀ yorùbá ló bọ́ sọnù yìí gbogbo wa náà la sì mà bẹ́ẹ̀ àdìbò ààrẹ tán tá àdìbò ààrẹ tán wọ́n ti na fúláàgì sókè nípínlẹ̀ èkó nígbà ọmọ àjòjì lòun ò jẹ gómìnà lẹ́kọ̀ọ́ sẹ́yìn lè jẹ gómìnà lọ́dọ̀ wọn sẹ́yìn lè jẹ kánsẹ́lọ̀ lásán lọ́dọ̀ wọn ẹ jẹ́ abára wa sọ̀rọ̀ torí pé òdodo ọ̀rọ̀ kì í ní ká má sọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kọ́ lélẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́tọ̀ọ́mẹ̀tọ́ ni torí pé tí mi ò bá lè jẹun nílé ẹ o ò lè wálé mi kó o sọ pé o wá jẹun àǹfààní tí mi ní nílùú rẹ ìwọ wá wá sílùú tèmi o wá fẹ́ jẹ àǹfààní o tún wá yọ mí lẹ́nu. ó tó kí yorùbá ronú o ìka àbámọ̀ ọlọ́ọ̀ni jẹ́ ká ti bọ̀nu ẹ má sì gbàgbé pé àbámọ̀ kì í ṣáájú ẹ̀yìn ọ̀rọ̀ níwà o ká tètè sọnù ká má sọnù torí tá a bá sọnù ká tó ríra wa padà ọ̀nà ó jìn o ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni ọ̀rọ̀ máa ń dùn ní wa. kí ó sì mọ̀ pé ọmọ ọkọ ní yorùbá àìsí ọmọ àlè lórí ilẹ̀ bàbá wa tó iṣẹ́ tí odò ara rè mo jíṣẹ́ o ọrùn mi.